Dialogue for fluency. N kò bínú mọ́. Ṣùgbọ́n mo bínú tẹ́lẹ̀. Ẹ kò ránṣẹ́ sí mi. Ẹ ṣáà bínú. Ó ti tán náà mi. Dialogue again for fluency n kò bínú mọ́ ṣùgbọ́n mo bínú tẹ́lẹ̀ ẹ kò ránṣẹ́ sí mi ẹ ṣá má bínú ó ti tán nù mi.